1213 info téléphone en vente. Ní àwọn ilé ìtajà Move ẹ ó máa rí àwọn ẹ̀rọ yìí rà. Kamaleon C5 ní ogójì àpò dípò mẹ́rin. Àsánubíà ní àpò méjìlá àbọ̀ péré. Láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.